ألم يعلموا أنه حي ينافق الله ورسوله فأن لهم نار جهنم فيها ذلك الخزي العليم إن الحمد لله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 اللهم صل وسلم على سيدنا محمد وعلى اله وصحبه وسلم وبعد أيها المستمعون أحييكم بتاريخنا الإسلامية المباركة المناسبة كل وزمان والزمان والأحوال فعيدة عند الله التي أمر الله تعالى بها أبانا آدم أن يحدثها في الدنيا وإن شاء الله تعالى في الجنة فنحيي أنفسنا بهذه تحية مباركة أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الله تعالى الحمد لله عاملين àti ẹ̀yìn pẹ̀lú títàwà sí àti ṣíṣẹ́ ọ̀ṣẹ́ àti ìrìnlá. Àbí àwọn ọ̀sán Gbogbo ẹ̀kùn fi ń máa àyàtí àbáàrùn-ún sí ààrùn olúwà sàárà ọba àti ọba tí ó fẹ́ méjì ìgbé mẹ́ta tí ó sì ní máa bẹ́ẹ̀ sọ̀rọ̀. kò só ogún bọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ rà. Alágbàwọ̀ ìdájọ́ ìgbà náà ìjẹ́ ìgbé òun wà lẹ́gbẹ̀ẹ́ wà fún ìgbà. Sọ̀rọ̀ ọmọ ẹni mọ̀ sẹ́yà. Ìjẹ́ òṣìṣẹ́ gbogbo àkàlà ìpàpàpà. Ọ̀rọ̀ ìjẹ́ àti ìjẹ́ ọlọ́run máa fún سيد الأمام أشواج الوحدة وماذا الذي هو محمد صلى الله عليه وسلم الذي صلى الله عليه وسلم لي خمسة أسماء àwọn orúkọ kan márùn kan tẹ́ omi àwọn orúkọ márùn tẹ́ omi ana muhammad ana ahmed ana mọ́bùnì alẹ́ni yàmùsùnmọ́ orílẹ̀-èdè ana al-hajj alẹ́ni yóò ṣàrùn náà àlàfẹ́lá wà ní àkùnrin lẹ́yìn

àdúgbò àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wà á ní Alhaj lọ́pọ̀ ní máa ṣe ìgbòjọ. Rọ́pọ̀ rẹ́pọ̀ pẹ̀lú bí aláìsí yóò ṣàlùmí àlàkọ̀dà. Èmi àkọ́kọ́ ẹni sáré ọkọ̀kọ́ àti olùkọ́ni àbùtù lójijì. Bẹ́ẹ̀ni bá wá ní ìlú ìgbàlódé gbogbo ẹ̀dá ṣe máa. Làbẹ́ nínú bá wọn ti jẹ́ pé jíjẹ àlọ́ ìyẹn aṣíwájú ìlú ẹ̀rọ pàtàkì. Ọ̀yọ́ mẹ́rin ti yáàmù tó máa ń fi òwú ààrẹ ìyáàmù nígbà tí gbogbo ayé bá ló bá kíjo kíjo sí ẹ̀rọ ọmọ ọ̀sẹ̀jẹ̀ tó gbogbo kálukú mọ́lẹ̀ ìdáàmù èyí lágbára ọ̀ṣun àfẹ́rẹ́ ọlọ́run bá ṣàánú àlọ́bí yóò ṣẹ̀fẹ̀ lọ́dọ̀ ọ̀gbọ́n pé kọ́lọ̀ wọ́n dájọ́ kọ́kọ́ náà lọ́rọ̀ náà kọmọ àìjẹ́ ọwọ́ àìjẹ́ náà àrẹ́mì ní jọ́ lọ́rọ̀ àti ṣàfáàtì púpọ̀ ṣàfáàtì àṣàfáà àìkúbọ̀ àwọn àṣàfáà àìkúbọ̀ ìpẹ̀ tó ga jù lórílẹ̀ ìpẹ̀ àmọ́ yóò bá tẹ́jì yóò bá tẹ́jì torí pé àwọn ti sọ gbogbo ẹ̀dá ọmọ ènìyàn yóò dàgbò rẹ̀ wọ́n lọ bá dáwò ìjọ náà. a ń ta ààbò ìdáṣà wọ́n bá bá gbogbo apára ẹ̀dá ìṣọ́ àdá ìrìnà báwa ìfẹ̀ lọ́dọ̀ báwa fẹ́ ìtọ́lọ̀ tó wọ́n ṣe lọ́nà nípa ìlú tó wọ́n sọ òun ti jẹ́ tọ́lọ̀ tó máa kàn wọ́n. Ẹ̀rọ ọ̀dọ́ lóòrò ìwà aláwẹ̀ òrùsù, àlẹ́ni lóòrò àkọ́kọ́ òjíṣẹ́, wọ́n lọ́dọ̀ lóòrò náà, àlẹ́ni lóòrò pọ̀ ìfáwáṣọ́ níbi ẹ̀rọ lọ́dọ̀ ìtẹ̀sílẹ̀. Ọ̀rọ̀ bá kọjá àlẹ́ni láti máa ń bí ẹ̀dá

náà tó lẹ́tọ́ wá lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìpàkúdà níyà ìdá ọlọ́run níyà ìdá àwọn alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìṣe ìwádìí ẹ̀kọ́ wọn ní ẹ̀ṣẹ́ wá lọ sí ìlú ẹ̀ ìdá ọlọ́run ọlọ́run níyà ẹ̀ sọ́rọ̀ ọlọ́run níyà Kò ń sáré ń bọ̀ láàárín

先生，先生，老板好，谢谢，中午的中午，那个中午饭桌，中午在家里两个人，老板不接受外送，或者打包。 ọlọ́run wà ní ìṣùpá ìlà àti ìṣẹ̀lẹ̀ ṣàpá àgbà ìbẹ̀rẹ̀ lóhùn. Ìlágbàbà ní ìjẹ́ tó bá àwọn ọmọ ọlọ́mẹ́wà ìwé náà, ṣùgbọ́n orí ìgbà ló tí ó wà ẹgbà àtọ́ ní sáàbẹ̀rẹ̀ àti ìgbà. Láàpọ̀ tí ó tí lọ́wọ́ ìpá rẹ̀ òṣìlá ṣe lóòkọ̀ọ̀kọ̀ ọjọ́ ojú ọkọ̀ ẹ̀kọ́ láyé jẹ́ ẹgbẹ̀rún lọ́wọ́ àti ìtàwọn orílẹ̀-èdè Inú ayé ti pọ̀ jù. Làwọn ọmọdé ti pariwo pé ọmọ ọmọ òní máa ìlọ ọlọ́wọ́ ọba tí ẹ̀ dájọ́ tó tẹ̀lé pé ọmọ àwọn ọmọ. Iná ti mú ju ìgbésẹ̀ ọlọ́wọ́ ọlọ́wọ́ àgbàgbà ní láti ìgbà ṣáájú ẹ̀dà olùkọ́lọ́lọ́ ọjọ́ ìgbà tó láti ṣìfẹ́ ìsọ̀lọ́pọ̀ ọmọ ẹgbẹ̀rún láti ní ọ̀pọ̀lá tó ṣe ní àṣẹ̀wá àlẹ́gbọ̀gbọ̀ tàbí àṣẹ̀wá àlẹ́gbọ̀gbọ̀ Gbogbo tí wọ́n, ọlọ́pọ̀ ìṣàlọ́wọ́, ẹgbẹ̀rún àwọn ọ̀nà ìyá ọ̀nà ìgbòrò rẹ̀, ọ̀rọ̀ ìrẹ̀ tí wọ́n wọ́n, ẹgbẹ̀rún àwọn ọ̀sán àti ìgbàlùmọ̀ káàkiri ìṣúná ìjọba ìjọba lẹ́yìn eré ẹ̀kí ara ní fífi ìrìn náà ìkí àgbà ìwà tó bá gbogbo àpòwò gbogbo ògbà gbogbo òṣèlú oní ìgbà gbogbo òṣèlú láti ọmọ àánú ọ̀nà ọ̀hún ẹ̀rọ ìrìnàjò ìṣẹ́ pẹ̀lú ọ̀rọ̀ láti wọ́n ti síwájú nínú àìrọ̀ ọdún sàgbàgbọ́ èyí tí pẹ̀lú ìlú súnmọ́ ìtàwọ́mà súnmọ́ ẹ̀rẹ́ ìṣúná lórí àtàkùn ààrẹ ẹgbẹ́ ìpẹ̀lú àwọn ọmọ rẹ̀ bá ti ti tẹ́lú láti bẹ̀rẹ̀ lórí agúnlẹ̀ ìwádìí ní ẹlẹ́ẹ̀kẹ́ nínú àádọ́rin àyà sọ́ọ̀tù ọwọ́lá ṣùgbà náà àyà pẹ̀lú ṣàrà أعوذ بالله من الشيطان الرجيم المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم

tó bá jẹ́ ẹ̀yọ̀ ọ̀nà nínú ọmọ ọmọ láti ní ìgbẹ̀rẹ̀ ní wọ́n bá pé méjì yóò gbòmìnà ìkọ́ tí wọ́n bá tí wọ́n ju méjì lọ yóò máa jẹ́ gbòmìnà ìkúrú èdè lágbára torí ìyẹn èdè lágbára ní ẹ̀yọ ó ní èjì ó sì ní ọkọ̀ nínú ọ̀rọ̀ orúkọ ti yẹn tí ó ń sínú láàá wọ́n ní duwani wọ́n tún ní dúrà èdè tiwa ní yorùbá àti ìlúgbó lárúbáwá fi ní báwọn ìlú sárúná àbíbọ̀ lánàá àbíbọ̀ pánà olùrẹ́rìn lè juwá nǹkan méjì gbogbo ní ìpánà juwá fún àpẹẹrẹ ọkùnrin ọ̀ṣùgbọ́n ọkùnrin méjì ọ̀ṣù láàrín àwọn ọkùnrin ní ìjá torí ọlọ́wọ́ ní àgbọ̀nà ti gún lọ́wọ́ ìrìnà ìlọ́ àwọn ìrìnàmì kìí lọ́kùnrin àti àwọn ìrìnàmì kìí ó bèèrè ìpàdé ó ní ìpàdé ọlọ́run ní máa tó wọ́n òbí báyìí látàkì ìwọ̀n látàkì ìṣẹ́lẹ̀ ìwà kí ni tó mẹ́rin wọ́n bí wà jọra wọn ìwà jọwà lọ́wọ́ àwọn olóòpìkì lọ́pùpù ìyẹn tó ní irú kan ní wọ́n tí ìwà ní irú kan sí ìrúgbà kan ọ̀pọ̀ ọ̀pọ̀ náà nìkan kò sí àkọ́lẹ̀ tẹ́bá ní mò ní ọ́sìkì nígbà rẹ̀ bẹ́ẹ̀ bá pé ìlú táàkùn pàtàkì òkà rẹ̀ tàbá lọ ọ̀wọ̀ olóòfin láti gbà. Bí mò ní ọ́sìkì ààrẹ ti rí ní àtúgbà owó tí àwọn bá ààrẹ bá tọ́lá lórí. Pẹ̀lú bá bí ayé gúnlẹ̀, pẹ̀lú bá bí ọ̀pá, pẹ̀lú bá bí ọ̀pẹ́ ọ̀pá, pẹ̀lú àgọ́ àgọ́ jímọ̀ pẹ̀lú dàgbọ̀ áàmì, pẹ̀lú bá bí ọ̀wọ̀, ẹ̀ẹ̀bá lọ gbogbo àwọn ìlú tó tó ní èrè ní tó yọ́wọ̀ ká gbogbo ìlú tó ní wọn ká àtọ̀wọ̀ fún rẹ àtìjẹ̀bú ọ̀wọ̀ pẹ̀tún gbéra pẹ̀ẹ́dọ́ bẹ̀ẹ́dàkùrẹ́ bá wọ́n ní wọ́n ìwádọ̀ wà lọ́rọ̀ wọn bákan ní nínú sọ́ọ̀bù ìbákọ́rọ̀ ìlànàbí ìdàkàfàrú láwọn ohun ààrẹ ìlú àtàbáwọ́tàrún amúlọ́gbọ́nbẹ̀rún láàájú mìíràn àwọn jẹ́mbẹ̀rẹ̀ kéèkèé ìjọ́jọ́ aláyàfúgbò ìrọ̀kí ní jẹ́rẹ̀ eléjì ọ̀gbẹ́ni ní jẹ́rẹ̀ Pakú wọn lé ní jẹ́rẹ̀ ìgbọ́sí ìgbà mọ́rọ̀ ọlọ́wọ́ ní jẹ́bẹ̀ ọlọ́sàn líle ní jẹ́bẹ̀ ọlọ́run pàtàkì náà ní orígun wọn fún ọba wà ní Rọ́ṣíà àti Ukraine gbogbo ibi tí kèfèrí bá ti wá ó fún wa àbó kìlọ̀ fún wa owí fún wa àbó fún wa nínú náà lọ̀rọ̀ padà já sí ọlọ́pẹ́lẹ́ àwọn sí irú wà tí sí ìlú mọ̀lẹ́bùsì ènìyà àti ìgbàlá bákan náà ni wọ́n darí ènìyà sọ̀rọ̀ láyà pẹ̀láyà ìsọ̀rọ̀ yẹ tẹ́bá ní mọ̀lẹ́bùsì ní pọ́túgbà òun àti mọ̀lẹ́bùsì spain andalus bákan náà ni wọ́n ṣe jẹ́ sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ní hàn بعضهم لبعض نعم يا المؤمنين ويقسمون أيديهم نصر يوم إن الجنة يوم الفاسق. Ìgbẹ́rẹ̀ tí ó máa wá sí lálùkù wa àbí tí a máa ń fọ́kàn rò tí ó máa wá sórí ẹ̀mí wa pé báwo ni wọ́n ṣe jọra wọn ọlọ́run iṣẹ́ kan ni wọ́n jọra ṣe yàwó ọ̀nà ìwọ̀n kárí àkọ́kọ́ náà sì gbogbo ọ̀nà sì bí àṣẹ táwọn ó máa ń pa ní àwọn tí ọ̀dá na pàtẹ́ tó ṣe ìwọ̀yẹ̀lẹ̀ ọmọ ọmọ kí ni nǹkan tí ò dá àkọ́kọ́ oní iṣẹ́ bọ́ sọ́lọ̀ torí bóòrùn náà ẹ̀ṣẹ̀ tó ga jù ṣe rẹ̀ nínú وإن فضلهما لبني وهما يسيان يشرك بالله من الشرك العليم كل صوت الرمان سورة الرحمن سورة قريبة من القرآن الله وإن قال الرحمن لبنه وهو يعيد rántí ìrẹ́ àlẹ́bìkò fi àwọn èèyàn lé sí kí má fi ọ̀rọ̀ níṣe ìṣí sí nígbà tí ìlú máa ń lò wọ́n sọ ọ̀rọ̀ rẹ̀ ní ẹni tó ṣe sí bíbọ́ mọ̀ náà eré ààbò lẹ́yìn àwùjọ sọ́lọ́ torí pé ìlà ṣeríkà làgbólómọ̀ àárín dájúdájú ẹ̀kọ́ tó orí rẹ̀ àbòsí tó ga lórí ẹ̀mí kí ni wọ́n pè ní gbólómọ̀ tààtúsáàbò sí ọ̀rọ̀ náà ni ìta ń pè ní hapù ẹ̀tọ́ hapù ẹ̀tọ́ ṣe kìí tó bá tó

nínú ìjọ mọ́ṣáláṣí olóòrùn láti ilé ó sì mọ̀ kéka ìgbà óyè olóòmà wọn kí ó sì mọ̀ kíka ìgbà óyè ìtó tó wọ́n ṣe ìtó bà ó jẹ́ ómà àṣìṣe tó bá ṣẹlẹ̀ nínú òun kó bá ṣe kí gbogbo àwọn àbáwà yóò ṣe láti ṣì yóò lọ àwọn afẹ́ ìrẹ̀lẹ̀ lọ́pù kálẹ̀ tó lọ sí òun ni. Àmọ́ àwọn ọ̀nà wa sọ wípé ìgbọ́sẹ̀lẹ̀ ní wípé bàbá ṣe àmàlà ló kú wọ́n dí ìṣẹ̀lẹ̀ tí wọ́n ṣe wọ́n ṣe ìfúnpọ̀. Ọmọ bàbá yẹn jẹ́ bá fún ọmọ bàbá òun ní

àwọn tí inú kó ẹ̀dá làwọn náà àwọn ìṣẹ̀lú ẹ̀dá ni wọ́n ẹni tó wá dá gbogbo wa ní àwọn amóṣùṣù tí pẹ́ta orí balẹ̀ àwọn ní orí balẹ̀ pẹ́lú tó gbogbo wa àwọn amóṣùṣù nínú àwọn ọmọ àwọn alákùnléjì lọ́lọ́lọ́wọ́ ẹ̀kọ́ ní àwọn múnálá ní Adam nínú Kùrán ọlọ́lá ti sàmọ́lé pàwọn Adam àṣàjìlọ fún ọlẹ́lẹ́ ìdí nìyẹn tó ti pẹ́pẹ́ nínú ọmọ ènìyàn lọ́lọ́rọ̀ bá ti inú ìrìn àwọn òjíṣẹ́ ọlọ́rọ̀ ìrìn ní máa ti ṣùgbọ́n ọlọ́rọ̀ sí ìrìn àwọn àìyá àkóṣù àlẹ́ وقيل الملائكة استووا والأسماء أمروا يستوفي من الملائكة رسلا ومن الناس Ọlọ́pàá ní máa ń yan òjíṣẹ́ nínú ọmọdé ìrìnà nínú àwọn màláíkà àwọn òjíṣẹ́ wà nínú ẹ̀dẹ́ àti nínú àwọn ọmọ ènìyàn. Ọlọ́pàá sọ ibẹ́ ومن الجن والجن وما الجنوب Ìlà àwọn àbá aláàpìlà ti sọ pé kò sí àmọ́bí ọlọ́pàá nínú àwọn àjẹ̀lú. Èèyàn kan lè lọ́pọ̀ orí sílà kẹta nígbẹ̀ àwọn àjẹ̀lú. Ẹgbẹ̀lẹ̀ bá fẹ́ sọ tí ó pè ní àlùgbọ̀ọ́rùn wọ̀lẹ̀ àjá nínú ẹ̀kọ́ òun, ó àwọn èrè ìmọ̀ àtàwọn mẹ́rin nínú ọ̀rọ̀ tí mo ṣe tó pé ní ìwọ̀n àwọn àdìjọ ló méje àwọn ànábì ọlọ́run ànábì ọlọ́run méje ń mẹ́rin àdìjọ sẹ́gbẹ́ gbogbo ní láti ó pé náà àtẹ́gbẹ́ àwọn òjíṣẹ́ alákọ̀ọ́kọ́ ni gbóngbàmgbàmà ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́kẹta ló wá yarí pé dáńdá dáńdá ti tọ̀ ó wá ní dúnbáńdáwù orúkọ yẹn àwọn ìgbóhùn lágbọ́n ìrọ́sì ní pa kò sínú kíra kankan òun ló pọ̀ mọ̀ kan rẹ̀ nígbà tí ìdájọ́ àparí àwọn àmọ́ sọ fún á ìmọ̀ ló ìmọ̀ làwọ̀ ìmọ̀ náà ní kí sọ yìí gbogbo ẹni bá sọ lé ìrírí nínú ọ̀rọ̀ kò sí tí ó mọ̀ ẹ̀sọ̀ jùlọ lọ sí ìlànà ìgbèyí afẹ́sọ̀fẹ́ ẹ̀gbọ́n ní afẹ́kùrọ́bù nílùú ẹ̀yí lè má gbọ́ ní ṣùgbọ́n àwọn ọmọ jùlọ ní ìlú ẹ̀mẹ́nìkan ló kọ̀ pé ó gbà torí náà ọlọ́run orin àwọn ọmọ ẹ̀sùn ní àwọn òjíṣẹ́ nínú àdìtẹ̀rẹ̀ ní ọlọ́run ya sọ́fí nínà ní màlá ẹ̀ka ti rúsúlá wà nínà náà ọlọ́pọ̀ owó ọlọ́run lòun máa ń ya lòun máa ṣẹ̀ṣà tàbí òun máa ń ya nínú àwọn màláíkà àwọn òjíṣẹ́ الله سميع بصير إن الله الله سميع سميع olùgbani bàtí olùsírí náà. Yá máa lẹ́yìn ẹ̀yìn Yára ṣúra tí mo gbà ní ṣúrọ́dún láti ṣúra tẹ́lú tí àyà ṣẹlú ti báyìí. Àyà ṣẹlú ti ṣẹlú ti báyìí. Yára mú máa ń bá ìrìn àìrí wà máa ń kọ́ ìpàdé. Ọlọ́run mọ̀ tí ń bẹ wájú àwọn òṣìṣẹ́ mọ̀ tí ń bẹ lẹ́yìn wọn ló ṣe mọ̀ tí ń bẹ wájú àwọn ẹ̀dá ẹ̀ pátápátá àti tí ń bẹ lẹ́yìn wọn. Ìlàmùlọ ìlàmọ́ ìtúrì jáwé òmò apáta tí gbogbo ìjọ kàdà ló ń bẹ̀. fáwọn náà fi sí ti wọn tọ́bọ̀ ní báàdì omi báàdì ìwájọ́wà ni wọ́n ọ̀rọ̀ wọn irú kan ni wọ́n sí rúgbà kan wọn ò yàtọ̀ sí àwọn ní gbogbo ayé tẹ́lẹ̀ nígbàrí àwọn òjíṣẹ́ tí wọ́n ti lọ láyé àmẹ́bí wa lóòrò wọ̀n náà fi kí ìgbà náà kò yàtọ̀ síta yà náàbì àìgbẹ̀rọ̀ yìí mùnábìkì ayé ànábì ìgbẹ̀rọ̀ yìí kò yàtọ̀ sí mùnábìkì ayé ànábì mọ́ọ́ká mùnábìkì ayé ànábì mọ́ọ́ká kò yàtọ̀ síta yà náàbì Zakariya tànábì ìrìnta tànábì yáya tó fi lórí ànábì wa Muhammad ẹwọ arákùnrin kan ni ó ń pè ní sáà àwọn àgbà àwọn oníṣẹ́ sí wọ́n jẹ̀ ní mọ́tánà ní jẹ́ fàmìlì láyé òbí mọ́tánà fàmìlì nínú ìjọ mọ́tá ló wà sára orúkọ áńtì gbogbo aláti gbọ́tẹ̀ sírí ẹ̀ lórí àwọn àwọn sábà sọ̀rọ̀ ayé ìgbà tí ànábì wa mọ́tá alẹ́ ìsàlá tó gẹ́rẹ́ tí ó ń sábọ̀ sórí òkè kí ni sáàmì rí kí ló sọ fáwọn èèyàn rẹ̀ in tó sọ fáwọn èèyàn rẹ̀ náà lè ní pé ọlọ́run múrúká ó ní ogébègbè mọ̀lú ilé mọ̀lú méjì mọ̀lú lọ́pìnlẹ̀ ẹ̀dẹ́wàkàtà láti ìgbàgbọ́ ilé ìgbàgbọ́ kìí ṣe ògé kìí ṣe ògèdè ní ògèdè gbé ògèdè ní ìtumọ̀ rẹ̀ ní gbogbo èrè sára bá ń gbẹ́ tó lẹ́gbẹ́ ojú bí ẹ̀ láyẹ̀ la fi tán bí màálù ìpè olójú ó lápá ẹsẹ̀ ògèdè ní ògèdè tó bá jẹ́ ìyẹ̀mọ́ ìrìnwọ́n fi máa ògèdè ní ògèdè

وآتينا قومك من بعد فقطع موسى نارهم في قال يا قوم أنتم طلب الله تعالى في فإنا قد فتنا قومك من بعدك وأدرتهم سامعين سورة 20 آية 55 اللهم فإنا قد فتنا قومك من بعدك وأدرتهم سامعين إن سورة الدعاء Àdábì wa mú bá nígbà tó dorí òkè ọlọ́rin iná àwọn aláwọ̀ pọ́dí bàbá ìlú náà kọ́ òmùdá àti dán àwọn ìjọ rẹ̀ àlọ́bì ní agbó nígbàtí òfin rí ní bá díkà lẹ́yìn rẹ̀ wà dọ́gbà mú fáàkìrí alákùnrin kan tí jẹ́ àtàrí ó ti sọ mọ́nù ó ti mú wọn yẹ kó lójú ọ̀nà ìmọ̀ ọlọ́pùn tó fi wọ́n lẹ̀ nígbàtí òfin rí tẹ̀fẹ́lá tí mo bá tẹ́lẹ̀ ní jíjẹ́ táwọn ìlú rẹ̀ lákẹ́lẹ̀ ẹgbẹ́ mùnábì kí ni ó dájẹ́ bí ẹni pé tí Musa ń gbé lú ẹ̀ ìgbà tí Musa lọ tán ló lọ sẹ́ǹtì òní ìlú fàájà Musa ń bẹ̀ ó ṣe ìjọba náà wọ́n bá padà sọ́dọ̀ rẹ̀ ní ẹni tí ní ohun bí wọ́n sí wáàdà àtàrẹ ẹni èèyàn ní èéṣe ní àwẹ̀ ẹni ló dé tí ọlọ́run ọba yí ò ti ṣàbẹ́rùn òdodo àbẹ́rùn dáadáa fún yíri sọ́run ti bá ń ṣàbẹ́rùn láti ọ̀tún dá apàtọ́ láàrin ìwọ̀n àmì àkọ́sùn àti àṣíkà àlejò ọgbọ́gbọ́n nìlọ̀ tó ti wá pẹ́ jù lójú yín ní àkàrọ̀tún ayà ìlà àlè ìgbòrò lọ́tọ́gbọ́n àti ẹ̀rí fẹ́ ó sọ̀kalẹ̀ lé lórí ìbínú ní ìrọ́bìkùn lápọ̀dọ̀ olúwa ní ìyẹn tẹ́ ayà ìlà ó di ẹ̀mọ́ ìyàwó wọn bá tẹ̀sán lórí wà á látún tẹ́ẹ̀fì wọ́n lọ yí padà àdéhùn tẹ́ẹ̀bá mi ṣe àdéhùn èmi alẹ́bì fún pápẹ̀ ní ilé ọlọ́wọ́ òṣìṣẹ́ wọ́n máa ń pè kí ló dé kí ni wọ́n sọ kọ́ ìlú wọ́n ni máa àpùwápù mẹ́rin náà ṣí àtàbí mẹ́rin kí ni a ò rí lé yẹ àdéhùn mẹ́rin fúnra wa o wà láti àbí láàrin òní àwọn ọ̀dọ́ àwọn Ètò ṣẹlẹ̀ ní wípé òkùnlé níná àwọn bá ọ̀rẹ́ ìlú mú ní kọ́ ìrọ̀ṣọ́ àwọn ìjọ. Ọlá ti gí omi àti ẹ̀rù tó ń wo lé lórí ìrù ìtumọ̀ ọ̀rọ̀ ẹni pé àwọn yẹrí etí ẹ̀gbà ọ̀rùn ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ẹsẹ̀ èyí tí ó ti sí mú gbogbo tí jẹ́ ọ̀ṣọ́ yẹn ó ní sọ pẹ̀lú tó jẹ́ a sì jú ẹgbẹ́ wọ́n ju ẹgbẹ́ ìjọba ìsinmi láti yọ gẹ́gẹ́ bá ìwọ̀n alẹ́kọ́ àpáàmì ìlú ẹ̀sìn jẹ́ ẹ̀rọ àpẹẹrẹ àti ọ̀rọ̀ ọlọ́ ní alùpùpù náà sì kúrú náà wáyé wù náà sì kọ́ báàkì wọ́n nípa àwọn mùnáfíkì lọ́kùnrin àtàwọn mùnáfíkì lóbìnrin kí ni wọ́n lòún kúrú ìwà lọ́wọ́ lọ́rọ̀ wọn kò sí ní yọ́ àgbàkánà wọ́n mọ̀ ṣe ọlọ́wọ́ ní kí ni tí wọ́n mọ̀ ṣe ya àgbẹ̀rún lóòrùn ẹ̀rùn ìyẹ̀kí ká àkọ́kọ́ ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ láwọn ọmọrọ̀ àmìrí wà nínú Kùránì nígbà yìí ó sá. Àdéhùn tí wọ́n gbogbo wọn pàdé ìṣòro ìpẹ̀lú ọlọ́pọ̀lọpọ̀ ìṣòro àlọ́mọ̀ tó làwọn lọ́wọ́ rẹ̀ áwùn tó mọ́ wọn tó méjìlá òun yẹn lẹ́sí ó gbogbo nǹkan bá ní ìpọ̀ yìí àwọn ìsúwárì méjìlá méjìlá lọ́wọ́ máa ṣe wọn de pé ìlú méjìlá ni wọn. ẹgbẹ́ gbà tí wọ́n bá wà ní ìdíkà sọ òun ti sáré lọ́wọ́ mi rí استقاموا سانهم يمرون مشربهم كلوا واشربوا من الكتاب ولا تعثوا في الأرض مفسدين Ìgbà tí ó bá wà omi pàdé ìyá rẹ̀ ní pápá kàwákálẹ̀ kò sómi àwọn ọ̀rọ̀ tó ń bá lè bá rẹ̀ ní ìlànà àpáta àmì ìbáyà ọ̀pọ̀ ní ìlú lọ́pàá àṣìkò ọ̀rọ̀ àìyí náà. ìṣẹ́lẹ̀ ló méjì láti dájú lára ara wọ́n ní àìyíwọ̀ kúrò lẹ́ẹ̀sí ìrìnàṣọ́ iná kọ nínú àwọn ìrìnàṣọ́ ìrìnlẹ́ méjìlá wọ́n bá ìwọ́n mú ìṣẹ́lẹ̀ lọ́pọ̀ ọ̀kan ìran láwárí wọ́n bọ́ sí ìwọ́n tó lẹ́lẹ̀ ìran yàwó wọ́n bọ́ sí ìwọ́n tó lẹ́lẹ̀

ọkùnrin náà bá àti nígbà tó ní ilẹ̀ òkun tó pín ilẹ̀ méjì ọjọ́ orí sí méjì náà ní ìlà ìlà Súra orin kó gbáàmù, súra tó ṣe àwọn ọ̀gbẹ́gbàmù ìlú ìjẹ́, súra tó ṣe àwọn Aya wúlẹ̀ wọ́n aya rẹ̀ wá nọ́mbà Súra kẹrin ní ọkùnrin, àyà fi ń rí. Àyà fi آية 53 آية فأوحينا إلى موسى أن بعصاته فانطلقت كان كل اسم كالصوت العظيم الله فأوحينا إلى موسى أرنشت موسى Báńdẹ́kìrí ti àpọ̀ ọ̀tàlẹ̀rùbáṣà, ọ̀pá ọwọ́ rẹ̀ iná ogun ìbúrò yẹ fi ọ̀pá yẹ lù. Pàǹpàlà kọ́, pàtàlù kúrò dìbì ọ̀dìnà. Ogun yẹ sì pé ó wá mọ́ Kìíní mọ́ sí ọ̀sán mọ́dà bí pọ́ọ̀dì àbí ìgbòǹgbè tó tóbi. Ṣàbáwò lábẹ́ òkun yẹn tún sí méjì. Ọkọ̀ ọ̀kan rẹ̀ omi mọ́, ó láti òkè, ọba ní ọkọ̀ ọ̀kan rẹ̀. Kúlù fíìsì àtọ́ òbí làbí, ó láti òkè lálá. Sọ̀nà méjìlá olówó jí, ìyẹn pé ọ̀nà omi. Ṣé ìgbà òfin ní ìlú tẹ̀sílì wọn? Láàrín ààyà uh, tí ọlọ́pẹ̀ ilé méjì ìfẹ́lì ní ọlọ́run tó ìjọ́pẹ̀ lápòníkojì ní òkè lọ́sùn òkè lósì kò mọ̀ sí ń láàrin rẹ̀ lọ́pẹ̀ lápòníkojì gbogbo jẹ́ láàrin ìgbókò yìí bá ní wọ́n ń tanú rẹ̀ lọ ẹ̀rú ọmọ ìgbà wọ́n rí pé àwọn ọmọ ìyá àwọn ìrọ̀lẹ̀ yóò fi parẹ́ ọlọ́wọ́ wá lú ní òun tí a fẹ́ àwọn ìròyìn wọ́n rí ara wọn gbogbo wọn wọ́n ló kẹta àwọn ìrọ̀lẹ́ ti parẹ́ ti parẹ́ ìrọ̀lẹ́ ṣùgbọ́n شيخ الإسلام صلى الله رحمه فقال هذا أبناؤكم وإلهكم وأولادكم أولئك تبين الله من قلوبهم أولا يرون ألا يرجع إليهم Kàtíwájú mú gbọ́ àwọn ará ọ̀nà ẹ̀yà ẹ̀yà ọ̀nà àti ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ نعم قال في سورة القرآن نعم تزواج وكذلك بينهم أيقان بالذكر والمسيح نعم فأخرج لهم عيدا يتلذذهم

أفلا يرون أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يكتب لهم ضرا ولا يرحم وأريد أن ألا يرجع إليهم قولا ولله يرحم صوت مدى ولله يرحم صوت مدى ẹgbẹ́ táwọn ọ̀sẹ̀lá ọgọ́ta lọ́wọ́ lọ́pùrẹ̀ ogun ìfọ̀ ní máa ń ṣe mí ní ìmọ̀ ẹ̀dàmà ẹ̀kọ́lọ̀pàá ọ̀yọ̀dógún ẹ̀kọ́lọ̀pàá ẹ̀kọ́lọ̀pàá ọ̀sọ̀ ìwéjì ni ọ̀pá wà tó jẹ́ bá jú ẹ̀rù ọ̀sọ̀ méjì ni bá jú ẹ̀rù ìsinmi náà àwọn kan wà fèrè èdè bí wọ́n wà lórí ìdè Yorùbá tó lọ lọ láti ìlú ẹ̀ tó wá kó ní ìpínlẹ̀ ní ìjọba láti àwọn ìgbógun lọ́wọ́ ṣe yóò ti fi ní ẹnu olóòwò onígbọn dájú ẹ̀kan nìyẹn dájú ẹ̀kejì ibi tí wọ́n ti aṣọ tù tí wọ́n pè ní ìgbàlá ojú oṣù rẹ̀ lọ́bẹ̀ẹ́ aṣọ rẹ̀ tí ó mọ̀ sí

tó wà ní náà bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ أخرج لهم عيدا يتدلهم Ọmọ ọmọ jáde jẹ́ kò lè sọ̀rọ̀ bí èèyàn kò lè fọ́mù kọ́rọ̀ yẹ kó yẹnjú pàdé ìlú ìdíkíyà apẹ̀rẹ̀ rẹ̀ náà ní ọ̀pẹ́ àwọn èèyàn ni ó mọ́ lápọ̀ sọ́rọ̀ ní tẹ́wọ̀ orí wà láyé lẹ́kù làúgbọ̀ wọ́ kò ní apá àmìlà kan wà láàrín máa àbóore ọ̀pọ̀ àmìkọ̀ tó lè ṣe wọ́n orí fi mẹ́ra kan àwọn

àwọn tí ìbò lè so ní ẹ̀kúnlẹ̀ náà Ọ̀tàbájúwá gbogbo sí ìjẹ̀wé ta ló ní ìjẹ̀kúnlẹ̀ lọ́wọ́ àwọn sí ìlú. Òun ó lọ bá ń pé ilé ẹ̀dá àjọ̀dá lọ́wọ́. Bàbá ti dájọ́ àdéhùn ẹ̀kọ́ ọ̀dá ìwé máa ń pé ìjàmbá ìdá ìkàkùn àwọn ọmọ pé ó ní wọ́n lọ òun ló ti fẹ́ lọ́wọ́ ìgbàlú. Ìgbàlú ló ti ní ọjọ́ ìgbàlú. Ó adájọ́ tó bá ti dájọ́ sọ́rọ̀. lẹ sí àpẹ ọrụ ọrụ ọrụ ẹkùn ìyẹn wà

orí ẹ̀nà ló wà kó kúrú ẹ̀nà lọ kó káwà láyé ní kò wá àtúnú àtìlẹ̀ tó kò fẹ́ tó lọ́wọ́ yóò mọ̀ ọ́ lọ́rùn àwọn àtúnú àtàwọn tó ti àyà yẹn ní ìgbàgbà tó ń jẹ ìpátàlù méjì láti rẹ̀ láàpọ̀ ìmọ̀lúra lẹ́kṣẹ̀ ó pè ní dán to dán èrò rẹ̀ padà èrò rẹ̀ ó wá túbẹ̀ nínú lọ́lá lẹ́kṣọ̀ gbogbo tí ń tẹ́lá tó padà sílẹ̀ àti rí ìwọ oríṣiríṣi ibẹ̀ ni wúrà ni pàdákà ni bàbá ni gbogbo ẹ̀ padà èrò rẹ̀ ẹ̀bá àpùpù lẹ́yìn ni yóò padà jẹ́ jọ́sì náà bọ́ọ̀lù yẹn fún orílẹ̀ láti rí ìjọba àwọn ọmọdé tó ṣe ẹ̀rọ jọ́sì náà. Ọlọ́run ti máa ń lọ ọ̀dọ́ ìgbà. Tó máa lọ rẹ̀ lánàá ó ní màálùú wọ́n fi ìbọ̀lọ́ sí ìgbà tó. Ẹ̀ka tó ń sọ ìgbìyànjú lẹ́nu wọ́n ti yọ

àwọn ọ̀pátá àwọn àdéhùn ìgbọ̀n ìgbọ̀n ìgbọ̀n ìgbọ̀n ìgbọ̀n owó tó wà ní ẹ̀yà gbogbo olùgbò pẹ̀lú ọkọ̀ ayé àwọn àmọ̀sílẹ̀ ọ̀pá tẹ́lẹ̀ wọ́n ti ẹgbẹ́sẹ̀ àwọn

قال يا موسى روح من قبل يا قوم إنما كنتم أولم من الله يا رجل وشاكر يا قوم إنما كنتم به عدو من دينكم وإن ربكم الرحمن قل وإن وعدك يا أمين تدعوني وأطيعكم أكبر ẹgbẹ̀ láṣẹ ẹ̀rùn ìwé ẹgbọ́ ìrìnlẹ̀ ẹ̀rọ̀tẹ̀lẹ̀ láàrín ìwé ọ̀rọ̀ ẹgbẹ̀ ọ̀gá ààrẹ ìjẹ́ Àwòrínlẹ̀ àlé ìlórí èrè rẹ̀ rí ààrùn ìrìn àpò ìtàwọn òṣìṣẹ́.

àlẹ́ ìsàlá ọlọ́ọ̀lá gbọ́rù tó rọ̀ ìlàgbọ́wọ́ وَهَذَا رَبُّنَا إِلَٰهُنَا الشَّيَاطِينَ تَعْبُدُونَ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا عَلَى يَشُوعَ أَقَامُوا يَشُوعَ وَسَكَتُوا عَنْ مُنَكَّرٍ àwọn ni wọ́n pàwọ̀ èèyàn nìkan àwọn ni wọ́n kọ́ wọn lóògùn kò sí ní àdíkà láti bí Suleiman mú wá sáyé ọ̀rọ̀ ọlọ́run ní Suleiman sọ tó bá ní ìgbàwé ta bàbá rẹ̀ mo sọ lórúkọ bàbá mi ìṣòro ní ó làlọ́bí náà púpọ̀ wa àbáhàn ara fífọ́ Islam wà káàkiri láti Islam wà ara mílì náà ní ìlànà àtẹ́lì sọ̀rọ̀mọ́ àìrọ̀ta wà ara mílì láti àdínà ìṣòro ní àìrọ̀ta àwọn àmẹ́bí ìjọ́rin jẹ́ bàbá wa ni wọ́n jẹ́ ọmọ bàbá wa ní jẹ́bá pẹ̀lú àwọn nàìjíríà bàbá níbi ẹ̀kọ́ wa bàbá níbi ẹ̀kọ́ wa tó bá ní wọ́n bá rú àwọn ẹ̀kọ́ tó tó bá jẹ́ lọ́nà bá jẹ́ Suleiman nítorí wọ́n fún ní apá láti dájá ìjẹ̀lú àwọn ìgbà wọ́n lọ ìrìnàjò èṣù láti mọ́ ẹ̀dà ìgbẹ̀lú wọ́n ní àtẹ́kùbọ̀. Láwọn ọdún bá ní ọmọ mẹ́ta rí àtẹ́jú ìgbìyànjú àwọn ń lò. Ṣé ẹ̀rọ ní wọ́n ti tún kún wọ́n mú bá wọ́n ìwé ìpẹ́jẹ́ akẹ́kùn bọ̀ bó ti. Yọ́n fi lọ sí gan. Àwọn èèyàn wà ní wọ́n padà tún lọ ilẹ̀ ìwọ́n mú bá sẹ́nu sí nínú لذلك إلا قال هارون منعك إذ رأيتهم ضلوا فليغفر قل يا هارون يا هارون ما منعك إذ رأيتهم ضلوا Èéṣe tí ó ń sánú lọ tàbí tí ó pọ̀ sí rẹ̀ tí ó ti ọlọ́wọ́ sígbà tó orí pé wọ́n ti wà lórí ọmọ àmì tó tó dáhùn padà kó tó dáhùn dúró tó Àwọn òṣìṣẹ́ ẹgbẹ̀rẹ̀ ìrìnàjò, ọ̀pọ̀ ìgbà ààrùn ìjọba àmà ìjẹ̀ àti ó ti yapa aláàrùn ìrìnàjò ọ̀pọ̀ àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ìṣòro قال بل هم لا تكفوا بك بيدي ولا برأسي نصروا أو شعبي فأخذوا في نفس الجرم وأهما Nígbà tí a máa ń lọ ọmọ ní ọmọ ìyẹn, gbogbo ẹ̀dùkú bá bá wọ́n bá wọ́n lọ nílẹ̀. Ní ọmọ ìyẹn bá bá ìwọ̀n ẹ̀dùkú jù. Gbà láti ọlọ́run ní ọmọ ìlú ọmọ إني خشيت أن تقول مرت ليس كريم قائل ولم تعقب قولي قولي Òun kí lọ fún pé o ti dáàbì àwọn àbílẹ̀ láàrin ọmọ láàrin ọmọ ìfúnẹ́. Ṣé àtẹ́sọ́ wá ń lè gbogbo lóòbí jọ jẹ? Fáàmì rí ó ní jọ ó wà mẹ́ta. Ṣé wọ́n máa ń ṣe sí sọ́jà o ti dáàbì mission ìyàpá sílẹ̀ láàrin ọmọ ìfúnẹ́? ìṣọ́ olùṣọ́rọ̀ mi ní ọ̀rọ̀ tí mo sọ olójútó tó ń wá dáadáa àrúgbàpọ̀ sílẹ̀ láàrin láàrin láàrin àmàlẹ́ ọ̀rọ̀ yìí ọwọ́ ẹ̀rọ àádá pàmò lórí ìlú rẹ̀ dáadáa ó fún àdúgbì ọmọ òun ọ̀rọ̀ yẹn só sí lẹ́nu ọdún lọ sí ìyí tí ẹni yẹn ń ṣe ìyí tí ò bá mú ní ti wọ́n sọ pé káwọn èèyàn máa ṣe fi ní ìyẹn ní ń bà á lẹ́rù nítorí pé yóò dàbí ní ilẹ̀ dáadọ́sàpọ̀ láàrin àwọn èèyàn kò sì gbọ́dọ̀ tó máa sọ káwọn òun ti fi wọ́n dúró tó bá ṣe pé wọ́n fi oorun wọ́n wà lọ sí ibi ẹgbẹ́ ọ̀rọ̀ fún ọ láti sọ pé kò dáa lẹ́yìn tó mọ̀ pé kò dáa ó wà mọ́ bẹ̀rù àwọn ọdún tí ó fara síso ilé tó dálé tó bá ní tó wá dákẹ́ àbúrò mọ̀ lọ tó bá ní kó sọ yóò dájá alẹ́ àwọn ọ̀nà ìdíjọ́ lọ ṣe yẹn Sọ́rọ̀ ìgbẹ́rẹ́ àwọn ọ̀nà ìdíjọ́ ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn orí mímọ̀ yóò sọ wọ́n di àìrọ́mù yóò bẹ̀rẹ̀ tàbí àkáyè

وعلى الوجود لا يعلم Mo táwà dojú kọta nílé yìí, fara sọ́pù kí o fẹ́ rí o. Kí ni àrùn jàrí rẹ̀, ìrẹsámi, ìrẹsámi rí, ọ̀rẹ́ ẹ̀sọ́ tó bí náà ẹ̀sọ́ فخلقت خلقة من كتب الرسول ولمستها وكذلك سولت لي نفسي Àwọn ọmọ pátápátá kò ní ẹ̀rẹ́ ìrìnà bìí kó rọ̀ ní sọ. Ṣùgbọ́n ní tí ò bá ní àkáyè tí kò ní àgbọ́ yẹ́ mọ̀ sí ẹgbẹ́ nímọ̀ ọ̀pọ̀ ti rí ìlú ọdún wà mọ̀ ọ̀pọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ pọ́yẹ́ tó jẹ́ ìṣẹ̀lẹ̀ ìyẹ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run lẹ́rin tó ní ìpé àwọn àti wọn lọ́pọ̀ pé bíbí náà ẹni wọn wà wá àmàlù olúwa lé wa fún mímọ̀ àti bíbí àtàgbọ́lé ẹgbọ́n tó ní ó ní pàṣọ́ọ̀kì ìrìnlẹ́ lábíyá oṣù èmi ní tí wọn ò rí òun pàmì ní orí

وكذلك صبر النفس نفسه فمن اتبعوا الصبر الشيوخ سنسل الصبر الشيوخ أعطت في وقت الرئيسين Níjọ́ àpapọ̀ ìpèsè ṣàlàyé ìgbẹ̀rù nínú ìsọ̀rẹ̀yà, pé níjọ́ tí òun pín yẹn

Fáàkì nínú wá wo ẹṣin yẹn àwọn orí, ṣùgbọ́n ó rí ojú ẹsẹ̀ ẹṣin mírìn fáwọn orí. Ojú ẹsẹ̀ lóòrò wá bu ìyẹ̀fẹ̀ yẹn òòrùn àwọn. Nígbà tí wọ́n wá dé tí wọ́n dé rẹ̀, ìyẹ̀fẹ̀ tó kó àwọn ẹ̀rọ ń gbà sí

ó torí tolù báyìí gbogbo bí mo jẹ ní ní àwọn àbájá wà lórí ìyẹn ìgbà ìbájú ìlú ìyẹn tó ń kúrò àwọn ẹgbẹ̀rẹ̀ gbàtẹ́lẹ̀ wà ní àásùn àwọn ọmọ ẹ̀rọ ẹ̀rẹ̀ ìlú máa lọ rẹ̀ gbogbo bá rẹ̀ tí wọ́n máa ń parí ogun ní ta pé igi ẹ̀rù gbogbo ìlú nílẹ̀ wà láì tí kó máa ń gbọ́ lẹ́nu lọ́rẹ̀ àjò ìgbẹ̀mẹ́ lára igi pẹ̀lú àṣẹ̀gbọ́n tẹ́mọ̀tẹ́jì ọdún a máa yọ àwọn oríṣiríṣi ibi gbogbo lára tó wà pọ̀ tí ó gbò ìdílé ọgbẹ́lẹ̀ ojú òkúrú lóhùn níbi tẹ́lẹ̀ nílẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀mí tó mìíràn náà lọ bẹ̀ pé òun orí dá àgbà ẹni tó kọ́lẹ̀ yóò kàn yẹn tẹ́lá wá ń gbé bẹ́ẹ̀ wà mọ́ lẹ́rẹ̀ ọ̀gbẹ́

Ìgbàláàdì wà fún ọmọ aláyé ìṣàlàwẹ̀ ìṣẹ́lọ̀ òun yóò fún aláyé ẹ̀ sínú YouTube. Tó ti jẹ́ tó náà ló gbé jáde, wọ́n sọ ìlú pápù ẹ̀ wà bẹ́ẹ̀. Wọ́n wà sọ ilé tí ìyẹn bá Kò láti jọ sí wọ́n ṣe lé wọn tó pọ̀ sílẹ̀ tẹ̀ pẹ́pẹ́rẹ́ bá ń mọ́ èrò òwú alátakò ọmọ ọmọ dúró. Àbá àwọn òṣìṣẹ́ Kùránì ní àpapọ̀ ìwé ìwọ̀n náà ń gbèsè ọ̀rọ̀. Ṣé bá tó wáyé láti ìwọ̀n náà béèrè tó mú ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀? Báwo yóò ṣe máa ṣe ọ̀rọ̀? Ẹlòmí ilé sọ pé ìrìn ìkan bẹ́ẹ̀ ní ìsapá. Ẹ bá ti dé bẹ́ẹ̀, wọ́n ti ní àwọn èrò wọ́n fà á sí

àtúndínlí ìlà àjàgbọ́nlá ìbí tó ti ní káàmùrà pẹ̀lú ìdábá ti ní ṣòro. àtúndínlí pẹ́ta fáwọn ègbó wá dé ẹ̀yìn ẹ̀ṣẹ̀ bó bá yẹ́ pé ègbó lẹ́rẹ̀ lẹ́rẹ̀ lẹ́rẹ̀ lọ àjàgbọ́n àwa yóò bá àti kí ìgbà bàbá wá lẹ̀ kí ni ìjọba bá yí

torí bí ọwọ́ AK-47 bá tẹ̀ ẹnìkan ní kílà bá ti sọ ìlú ní tí mo sọ mo mọ́ tí àjàkún má bá wá ní ayé lónìí ó ṣe láyé ní òkú padà tó lójú rẹ̀ ò ní tí ò rí rí etí rẹ̀ ò gbọ́n tí ò gbọ́ ẹ̀mọ̀ pé ó mọ́tò yìí ẹni tí ò gbọ́ rí lọ́gbọ́n bá kọ́ yóò gbọ́ lẹ́nu bí i tó bá wà tí ó bí wa láàrín ohun mọ́tò ẹgbẹ́ ìlọ́wà àwọn àgbàlagbà nígbà tí mọ́tò pọ́pọ̀ lùí níbo làwọn èèyàn sá lọ àwọn èèyàn ti kọ́kọ́ sá lọ sí bí àwọn tó jẹ́ àti kan jí mọ́ padà wá ní a kí ni ìgbẹ́gbẹ́ tí ó pẹ̀lú ọ̀rọ̀ tó mọ́ mọ́tò lẹ́gbẹ́ Ẹni ìdàgbére tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ nígbà tí bọ́ọ̀bù dún ní bára nípa lẹ́yìn àwọn àgbò kúrúrú àwọn tó ń fi lúta ọ̀gá sí ìlú. Àwọn ohun ní wà ní ìjìnlẹ̀ sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kú lé òyẹ̀ ẹ̀gbọ́n ọlọ́ bá wọ́n sì wọ́n lóun kà náà wọ́n pè ní lẹ́yìnbó inú ìrà àwọn èèyàn wọ́ ọ̀rọ̀ wọn lọ kú sílẹ̀ ariwo ni wọn ò gbọ́ rí kọ́lá sí ìlú ayé nìkan ní agbóró ló sọ pẹ̀lú kàrẹ́ ọ wọ́n ti agbó wá dé ní ìsìnkú yóò kù lẹ́sẹ̀kẹ́ tó yóò wọ́n mọ́tò yóò bẹ̀rù bá kò gbọ́ rí kọ́lọ́ pọ̀pọ̀ mù bẹ́ẹ̀ ọ̀sẹ̀ ló sọ ìkòtò tó bẹ́ẹ̀ ẹ̀ríkọ́tà ní ìyà àti ìṣẹ́kò ní kọjá lórí ìgbòrò ṣe ní ìsìn agbègbè nígbà nípa ní six mítàì ibi ìlàjò òjí àmọ́ ìwọ̀n tí kánò yóò mọ̀ bẹ́ẹ̀ kí ni ìwúlò òdò tó fẹ́ tó lọ́dún ó bà tí wọ́n fẹ́ máa ṣẹ́gun ẹ̀kú ẹgbẹ́ dáwà padà sẹ́yìn tẹ́lá lọ bọ́ ẹgbà kákó ní ọ̀rẹ́ mi lọ́wọ́ ẹgbẹ́ kájà rẹ̀ padà sí ayé orí dúdú dá díẹ̀ wọ́n ní ẹ sáàbùkábọ́ ní ìlú gbígbà ní ṣé ó wọ̀ ní pápó sọ́bìsì ó bọ̀ tó wọ́n police station tó mọ̀ ní jẹ́kọ́ tó mọ̀ ní jẹ́ shopping mall ìbámu méjì yẹn tó ti ṣe dọ́kú lè àrọ̀ ní ó wà ní jẹ́jẹ́ kò ṣe ya rí pé wọ́n gbọ́ òṣèré wọ́n gbé òdà ó yẹ kó jáde ó ti kọ́ sí bí ìgbàgbọ́ bí tọ́wọ́ Kúrò bá gbé dànù, ìgbà tó ò ní jẹ́ nìkan sọ fún mi, èyí tó sọ ẹgbẹ́ tó sọ́mù rẹ̀ wọ́n ní wọ̀n lébé yìí. Ẹlẹ́ sọ pé ní ìkà, ẹ̀kọ́ ìjọba àti ìpínlẹ̀ ní ó tó sọ́wọ́. Ìdí ìyàwó àti àtàrà ìjẹ́ ló kú ilẹ̀ wọ̀ ìgbà ìjẹ́ ló kú. Wọ́n ní Tí ó bá kó wẹ́ àtọwọ́ àti incredible of the world that is working. Ọdún ìrọ̀wọ́ jẹ́ ọlọ́run tàbí ní ìwé ọdún ìgbèrú. Sọ́rọ̀ tọ́mì nínú bí àwọn ọmọlẹ́ òjì ti ṣe máa ṣe nìyẹn ni mo bá dẹ́lẹ̀. Ó pa àwọn ọmọ tí ò wọ́n ni á ah, ẹni ọlọ́pìn wọn bẹ̀ àwọn onípa ẹgbẹ́ ẹ̀kọ́ wọ́n ṣe geology ibẹ̀ wọ́n ṣe wọ́n ti kọ́ wa nípa àpáta mo ṣe geography àwọn òkúta wọ́n ní mìíràn ó ti rí ìdánlógún ra wọn lọ́wọ́ táwọn òkè ní pọ̀ ẹlọ sí ndị méjì jẹ́ ọjì ní àbúgbá kẹlọ tọ́lọ́dọ̀ alẹ́jọ́ àwọn yóò fi ààrẹ àwọn olókẹ́kọ̀ọ́ nígbà ẹni mo ṣe ọdí o ẹni lẹ́wà lókè ìrẹ́kọ́ wà náà ẹgbẹ̀rẹ̀ owó wọ́n wà pàpà o fẹ́ẹ̀sì ní o àgbà tí ìgbọ́ lórí ẹ̀kọ́ wá lọ́lọ́ bí ẹni ìṣọ́jà látàkà ní sẹ́tù bí kùránì láti gbé kùránì láti gbé ọlọ́run pàdé wọn ọlọ́run pàdé wọn ó gbá

ìgbàlá àbọ̀ àwọn òṣèré náà ó náà ní àwọn òṣèré ló ń bínú abẹ́jùwọ́ lójú olè ní wọ́n wọ́n fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n tó gbogbo Iṣù ti pọ̀ jù,

níjọ́ tí wọ́n wọ́n ń ṣèjẹ́ṣù yẹn mọ́ kọjá ń bẹ̀ àpáà ló wà wà bẹ̀ tó sàdúrà ló ní abálájọ lánàá tó sọ pé kò dákójá àti nítorí pé tí ó jẹ lónìí ni ó ti pẹ́ láwọn àbá àti sọ̀rọ̀ nípa àwọn àbá àti ìkúmọ́ ìkà jẹ́ ìkúmọ́ jẹ́ Ibi ìbátọ̀gbè ní bẹ́ẹ̀gbé àwọ́ àmọ́ ìsọ̀rọ̀ orí ìjọ mi. Láwọn ìlú òjì bẹ́ẹ̀ kí n bí bẹ́ẹ̀ ìlú lẹ̀ wọ́n ní àgbọ̀mọ́ ní bá ìgbà ọ̀rọ̀ àbúrú sí ìsọ̀rọ̀ ọ̀rọ̀ Tàbí kí ni ọ̀dọ́ ọdún tí kò wá náà sọ fún mi, àwọn àwọn olóògbé ní ìjọ. Mo kò ti gbẹ́kẹ̀ ẹ̀rọ pé o ní ìgbìmọ̀ àwọn ìlú àtàkà sí ìlú lẹ̀ ní àpá ìsọ̀rọ̀ ọ̀rọ̀ àbúrú sí ìsọ̀rọ̀ ọ̀rọ̀ Láti ọ̀rẹ́ pé jọ́ kejì àbá yóò mẹ́tẹ̀ wá pé kò dá ìṣẹ́ ti sọ kúrúkú ní ẹ̀rí ọ̀rẹ́ ilé ìgbó bá ní ìjẹ̀wọ̀ ní ààbò. Ó bẹ̀rẹ̀ mọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àwọn ilẹ̀ wọ́n mọ̀. Ṣùgbọ́n lómi wá òkè ṣe láàmú ẹ̀jẹ̀. Ọlọ́run ni, ọ̀rẹ́ Gbogbo tó ń pè ní àrùjẹ̀ tàbí àrùjẹ̀ bí ló padà dà. Kò sí máa lọ fàínà lákàfí àdá. Ìtí ó máa bí ẹ̀kọ́ ní ṣẹ̀lẹ̀ rẹ̀ ní máa ń tàbí òkú. Kò máa sọ pé láàrín Torí ó ti ṣorí igú ẹni tó bá lọ́gbà kan orí igbó jẹ́ sí ẹ̀. Wà nígbà lọ́gbà tó ìdá yóò ma ní ìdá yóò ma bẹ̀rẹ̀ ọmọ ìdá àdéhùn rẹ̀ láti tún lápá. Sọ́bí ẹ́ tí ò ní ẹ́ الذي وزع عليه عبده Tẹ́lẹ̀ ní ìbílẹ̀ ìyẹ̀lẹ̀ ìwọ̀n wá bòó láti máa ẹ̀mọ́ ìwọ̀n náà mọ̀ mẹ́lẹ̀ ẹ̀mọ́ ìjẹ́ ìjẹ́ láàrín ọ̀ṣẹ́ ìrìnkọ́nù náà láì fi ẹ̀lẹ̀ ààjò ní ìpínlẹ̀ tí ó wà dé mú pátápá lẹ́yìn náà láti ìbáṣẹ̀kú fìdí àti eérú rẹ̀ á gbàgbò إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما. مطلق وتفكر الدنيا ليس في الوقت عن يريد نفسه سوء قوانين إنما إنما إلهكم الله الذي لا إله إلا هو الله الذي لا إله إلا هو yóò fi ẹlòmí ìjọ ẹ̀kọ́ sí ìgbòho ìrọ̀lọ́ ìlànà ìlànà òun láì sí ìrìnṣẹ́ ọmọ ìlú ọmọ ìlú وسع كل شيء علما كل شيء علما Ọlọ́run tí mọ̀ ìjọba láàbọ̀, ìtì mọ̀ ìjọba ṣẹ́sì. Ní alákàrò sí ọ̀rọ̀ tí ọlọ́run sọ̀rọ̀ tí ó bèèrè tọ́wà tó àwọn ọ̀nà sí bí ọ̀pàá lùkàrí náà ìwọ náà wá ojú ogbó kò náà ti ṣe ayé agbẹ́rẹ́ ẹ̀fọ́ wá sí wá o tàbá ní káàkiri sọ̀rọ̀ rẹ̀ lọ lẹ́kọ̀ọ́ta mú ọ̀yẹ èyí tí ètò ṣe mẹ́wàá tó lè mú jáde nínú kòrán tí wọ́n tún ti dá àwọn olúrúdù ìyọrọ sílẹ̀